هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وآله وسلم يمكن الآية طبعا وشر الأمور مشرفاتها إن كل مشرفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى وأهل السنة والجماعة يتميزون عن غيرهم من الفرق بصفات وخصائص ومميزات منها إنهم أهل الوسط والاعتدال بين الانتظار والتحقيق وبين الغلو والجفاء سواء كان في باب العقائد أو الأحكام أو الدروس فهم وسط بين فرق الأمة كما أن الأمة وسط بين الملل تعظيمهم من نصوص الكتاب والسنة واقتدارهم التلقي عليهما والاهتمام بهما والتسليم المطلق لنصوصهما وفهمهما على ما اقتضى منهج السلف الصالح وطريقتهما المثلى ليس لهم إمام معظم يأخذون كلامه كله ويدعون ما قالت إلا رسول الله صلى الله عليه وسلم وهو أعلم الناس بأحواله وأقواله وأطعامه لذلك فهم أشد الناس حبا للسنة وأحرصهم على على اتباعها وأكثرهم موالاة من أهلها تركهم الخصومات في الدين ومجانبة أهلها وترك الفداء والمرار في مساهل الحلال والحرام ودخولهم في الدين كله تعليمهم للسلف الصالح وأئمتهم وأئمتهم واعتقادهم بأن طريقة السلف ومنهجهم أسلم وأعلم وأحكم ردهم التأويل الكلامي وردهم التأويل الكلامي واستسلامهم للشرع مع تقديمهم النقل على العقل تطورات الأذهان وإخضاع الثاني بالأول إنهم لا يعممون إنهم لا يعممون الكتب ويجمعون بين النصوص الشرعية في المسألة الواقية ويردون المتشابه إلى المحكم والمجمل إلى إلى المبين والمطلق إلى المقيد وبها سلموا من التناقض وعطلوا إلى الحق إنهم إنهم قربة الصالحين الذين يهدون إلى الحق ويرشدون إلى الصراط المستقيم وذلك وذلك بثباتهم على الحق وعدم تقليدهم واتفاقهم على أمور العقيدة وجمعهم بين العلم والعبادة وبين التوكل على الله تعالى والأخذ بالأقدام. الوجهين في عقيدة سلف الصالح أهل السنة والجماعة للشيخ عبد الله بن حسن الحميد الأثري في أملاك طائرة. أعتقد أن سلفي إلى أهل السنة والجماعة كنت شيء وكيل ẹni pé ọ̀rọ̀ àtẹ́lé ṣókí ṣókí nítorí tí ọ̀rọ̀ àti yé àwọn èèyàn tí wọ́n ṣàlàyé ìjẹ́jọ́ pé àwọn kan tí a ń kà yìí gbogbo ẹni tó bá fẹ́ ti tó ń nà nǹkan tí yẹn gbọdọ̀ mà ní nǹkan tí yẹn gbọdọ̀ mà nígbà lédè yìí ẹni tí ó ń gbé ìgbà tuntun náà ní ìjọba ọ̀rọ̀ sọ́nà tí àwọn kan tí a ń ṣe lálàyé yìí wàá yí ẹnìyàn yóò máa fi ẹsẹ̀ dọ́dún ẹsẹ̀ yóò ti máa fi ẹsẹ̀ gbé òbí ẹ máa ń fi ẹsẹ̀ bọ́sẹ̀ tó ń dúró bí ọ̀tá ní oṣù yìí ìlú ti omi pàtàkì kí àwọn kan bí àwọn kan yìí kí oníkàlùkù wa. Ṣé o ti ní wà áhẹ̀lẹ́sọ́nà ìwádìí ọ̀nà? orí ọ̀rọ̀ àlè tó lọ wọ́n yàtọ̀ sí àwọn èèyàn yòókù lọ tí wọ́n ń kóra wọn yọ tí wọ́n ń kóra wọn ní pípé ìjọ kan làwọn náà. kí ni alùpùpù ti yàtọ̀ àwọn pẹ̀lú pé alùpùpù náà wà ní ọ̀dọ́wọ́sì sọ ṣe aláwọ̀ ìdè ló ti ṣe aláṣẹ ìlú ní ọkọ̀ yẹn ní ìjọ ìjọ aṣàlàyé rẹ̀ ní ọ̀bá lọ́nà ti pé ní ọ̀bá. ní èmi ní ọ̀rọ̀ ọ̀gbẹ́ tí wọ́n jẹ́ ìyàtọ̀ àdìgúnnà sí àwọn síra ìyókù ẹni pé àwọn ìjọ táwọn náà fúnra wọn jọ ìdí àti ìyàtọ̀ sí wọn. وذلك يتصارهم في التلقي على الكتاب والسنة ìgbóná ń dúró lé lórí nígbà tó bá fẹ́ ṣe tàlákì oníjẹ́ tàlákì ni pé bọ́sọ̀rọ̀ tàlákì ìdájọ́ máa ń mú ẹ̀rí ìpìlẹ̀ ẹ̀rí ẹ̀sìn ìwọ̀n kan lára ṣe torí agbègbè fún ẹ̀sìn ìwọ̀n lè ṣe lára ìrẹ́rẹ́ rẹ̀ àmọ́ ẹ̀rí ẹ alùpùpù náà ní ìjọ ti máa mú gan ọ nígbà tó máa mú ti wọn ni pé ìpèkọ́rò ohun wọn fi má ẹni pé wọ́n rè sí ara wọn kí tẹ̀lá kí nígbà tó bá fẹ́ mú ẹ̀rí ẹ̀dẹ̀kùn kìdáàbí wọ̀sùn náà táwọn bá ń sọ pé mọ́gbọ́n tàlá kí ẹni pé ibi tí ẹ ti mú ẹ̀rí rẹ̀ mẹ́rin jẹ́ báwọn wọ́n ti ń ṣe máa ń ṣe ìmọ̀ àbùkúnà sí ní ìkólé kan pẹ̀lú àyọ̀kẹ́ká wọn tó dìgbà wọ́n tẹ̀sílẹ̀ ní nínú tó fi ìmọ̀ àbùkúnà wọn ju wọ́n ju ṣẹlẹ̀ tó bá ti rí ẹ̀rí nínú Al-Qur'an àbílẹ̀ bínú sunna lẹ́yìn sọ́lọ́ mọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ètò tó wá lọ wá fẹ́ pa ilẹ̀ ní pé fà àmú ọ̀nà àdìgún ọmọ wa ń gbọ́ Al-Qur'an àti àyà àbí àdìsà lẹ́sìn pé àyà mọ́kànlá bọ́ mẹ́tẹ̀ áìdí sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ aṣáájú wa ń lọ ẹ̀sìn báwọn ṣe gbọ́ yìí. Òwúrọ̀ tó ń gbé gbàgbọ́ ìṣúná báyìí ní ọ̀pọ̀ hàn ìjọba ti lọ ṣàdé tí o gbọ́ ní fúnra wọn ẹ gbọ́ ní fúnra wọn. Bọ́lá ti ọkùnrin náà alágbèjọ kan ní máa ń sọ pé àwọn kan lè dá pamọ́ ènìyàn. Ó ní ah, àwọn yìí wọ́n wọ iná jọ à ah, èèyàn ẹni àmì ló wọ́n ọmọ ẹgbẹ́ ló wọ́n ọmọ ẹgbẹ́ kan Tó alákàdé pẹ̀lú àwọn ìṣẹ̀lá pé ọmọ yẹn ní kí ló tó ń gbé tó ń fọwọ́ ọ̀rọ̀ báyìí táwọn àwọn alágbájá lágbájá ó lóun ń jókòó òun akáyà fún hàn àwọn àjọ ń sọ̀rọ̀ àwọn àwọn kìkìrì lórí sàbámu lórí ilẹ̀ kìámà ìwọ ọkùnrin ọ̀rọ̀ yìí ṣe lè sí àwọn ẹni yìí náà. tó ṣé nígbà ṣé ó ṣe déédéé nítorí lápẹẹrẹ àwọn sálàpù yìí òun náà nìkan tí wọ́n tún yìí. àdìsá sẹ́ni àyíká gbọ́rí bá ṣe wù rẹ̀. ìjà àdìsá sẹ́ni gbọ́rí pẹ̀lú ntí èyí ṣe àgbọ́rí àwọn ọ̀háàbà òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ àtàwọn ẹgbẹ́ lóṣù yìí. ẹni tí wọ́n kò ní wọn. آية القرآن هو أخير واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله بني في ẹmọ̀ṣẹ́ àpọ̀nà fún ọlọ́wọ́ra ní àpọ̀nà tó pọ̀ ذكرا كثيرا ẹmọ̀ṣẹ́ àpíkiri tó pọ̀. وفتشوه بكرة وأصيلا أما تقولي أما في أطبق ولغنا من أجل أكلين كرا الله أهل السنة آية mọ́tẹ́rì yẹn mo ní sáré tó fẹ́ bẹ̀rẹ̀ láti máa tàbí kiri fún àwọn òfin ìlú làwọn ọ̀hánà lọ́wọ́ ń ṣe tó mọ̀ lè gbọ́ ojú ń jẹ́ àbíkèrè iye. Tọ́lá wọn tí kìí ṣe alùsùnà àwọn ọ̀pọ̀ fún yín pé à ṣé ń láti lẹ́yà Kùránù yìí. Ẹ̀yà Kùránù ni wọ́n tòrò lọ àdìgán jọ̀bì ọ̀. Àbí tó fún yín nìyí. Ká ní wáyé dá kó di yá ti sọ̀dá tó fọ́n tá ṣe rú. في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون so ẹjọ́ ọjọ́júmọ̀ ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ ọjọ́júmọ̀ lẹ́wọ̀n náà wọ́n máa ń sọ ẹgbẹ́ ìjọba ti kí jẹ́wọ̀ ẹ̀sán nǹkan tó kẹtùkà ẹ̀wọ́ arúgbìkì lọ àwọn tó ti jẹ́ ẹ̀rọ ti ọlọ́run púpọ̀ tọ́ alùpùpù náà wọ̀ pé bóun ni àwọn sọ ábà ṣe gbọ́ áyà yìí rí ẹ wọ́n wo àpèjúwe àwọn ilé tó fi áyà yìí náà àwọn gba mo ti fún áyà náà ni wọ́n ló bẹ̀rẹ̀ àwọn ti rí kóbòrà bẹ̀rẹ̀ àwọn ti rí ìgbélé bá ti fi jẹ́ mọ̀tá wọ́n tó ń wọ́ àdékírá kẹsì rà ẹ̀rọ ti ọlọ́run kọ́kọ́ ó ní àwọn ẹ̀rọ ti ọlọ́run níjọ jẹ́ àwọn ní ṣe dékìrì lọ́jọ́ jímọ̀ tó iṣẹ́ wa béèrè ni pé lẹ́yìn ìgbà tó kí jímọ̀ tán láyé àlẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tó adéwòn lára ní sọ́wọ́n náà lè ń kóra wọn jọ ojú bóyá níjọ jímọ̀ àwọn àwọn akọ̀ọ̀kọ̀ àtẹ̀ká rẹ̀ tó àwọn àkàlá ìlà ìlànà àti ìlà ìlànà 1000 lẹ́yìn náà a tó bẹ̀rẹ̀ Allah Allah Allah Allah hẹ́tọ̀rù hẹ́tọ̀rù hẹ́tọ̀rù hẹ́tọ̀rù a tó fi yóò náà a tó fi ọgọ́rùn tó ó bíyàn títí ń bolẹ̀ ti rí tàbí olóṣè bẹ́ẹ̀ rí tàbí olóṣè rú ẹ̀ rí tẹ́lẹ̀ ọ̀nà táwọn tún náà fi yàtọ̀ náà nǹkan fi yàtọ̀ náà nígbà tí o bá ti ṣe kò sínú ẹ̀sìn wa torí wọn ọba lọ́dọ̀ àlẹ́bí ní sábà bá wọn ṣe é lẹ́wọ́n kíláàna xeyran lẹ́sẹ̀dọ̀ kúnà lè tó apó orí bá ní àwọn náà kọ́ ṣe àwọn náà kọ́ ṣe tó àdùtún náà òṣèlú kan wọn èèyàn bá sọ fún lílá rẹ̀ tó ń pọn náà ní pé ẹ̀rí ẹ̀ dà ẹ̀rí rẹ̀ dà nítorí kan wọn nù wọn mọ́ ẹ̀ lẹ́yìn ń bá nìkan fi wọn bàbá nìkan fi ṣe fídíà ìmọ̀ gánà wà lè fún náà tí wọ́n bá kánimọ́lé nígbà wọ́n báyìí tó bá kó ẹ̀rí wá ẹ̀rí àwọn ará ọdún máa ń kánimọ́lé náà nì tó bá kó ẹ̀rí wá fún mi ó dúró pé a ní ohun mú ẹ̀rí wá látọ̀dọ̀ ànábì mú wá àwọn sàábí tí ń ṣe bẹ́ẹ̀. Sọ̀rọ̀ ìṣẹ́ àwọn mẹ́rin bá wá sòwò ìdúdọ́kàn wọn tó bá sọ nígbà wọn rọ ọ̀rẹ́ nìkan tẹ̀ mẹ́wàá tó bá jẹ́ wálé àti máa ń pa yóò bá pa mọ́ni wàá jáde wọn mọ́ni wàá yọjú wọn wọn àti lẹ́kọ̀ọ́ tó lè tí ò sí nǹkan kan ẹ̀ ń jà ní àbá ìlú ẹ̀ nìkan wọn pa lórí ìlú ẹ̀ nìkan wọn kẹrin wọn pa ni wọn ní ìpàdé bí tẹ̀wọ́n sọ̀rọ̀ nù bí tẹ̀wọ́n sọ̀rọ̀ nù mọ́ àjà mo ti sọ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn máa ń wọ àwọn òfin lọ́kàn wọn nǹkan lọ́kàn wọn lẹ̀ ní pé àní o mú ẹ̀rí rẹ̀ wá mú ẹ̀rí rẹ̀ wá sọ òun ni pé tọ́lá wá mú ẹ̀rí wá pọ̀ nínú lè ṣe pàtìpàtì kó jẹ́ pé àwọn náà wà ẹ̀rí yẹn lò fún ara wọn wọ́n gbọ́ nípa ara wọn ẹ wọ́n lu àwọn kan náà bẹ́ẹ̀ sọ àtàwọn láti àwọn oṣù jìnnà ọmọ ṣe tó bá ti pèrò tán tán bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ọ̀pọ̀dà lójójójójójó wọn ni ó lè jó àmì ọkàn máa ń mì ní tó wọn máa ń mì àmì ó sì jó tààrà ní àmì ó máa ń mì ní sọlá wá ṣe yẹn sẹ́wọ́n ẹ̀dọ́ ní ọlọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀dọ́ àbẹ̀ rẹ̀ o àbí ká ẹ̀sẹ̀ sí kọ́mọ̀ lẹ́yìn rẹ̀ àwọn tó wá ti kú bí ìṣẹ́jú méjì tí wọ́n bẹ̀rẹ̀ ń lóṣù bẹ̀rẹ̀ يا الله أنت أمرتنا بدعائك وإذن إجابتك وقل أمرتنا وأمر وأمرتنا وأمر وأمر لا إله إلا الله لا إله إلا الله لا ṣẹ́gun ní ìran gbọ́nú ọ̀rọ̀ lọ ní àá kí o tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ìyá kọjá kan ọlọ́run náà ṣùgbọ́n bá dúró pé mo lè ti rẹ́ ìlú rẹ̀ àwọn lẹ́rìí wàdákàrá fún ọ̀rọ̀ bìí ọ̀tọ́ ńlá ọ̀dà ọ̀pọ̀ ọlọ́run ọba rẹ̀ tán ó ti fi ọ̀rọ̀ tẹ̀lé so àìsàn náà wà ní á ah, ah, ṣe ẹ̀rí yìí o ah, àfi ṣé àrísà nẹ́bí lò bẹ́ẹ̀ táwọn sọ̀rọ̀ nẹ́bí gbọ́ yé bẹ́ẹ̀ so ìyàtọ̀ wọn ni tí a ìjọ tọrọ ìgbà ti yéèyàn tó yí ọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn àìsàn náà rèé ó ní tẹ̀lé ó ní tẹ̀lé kọ́lá tó bá ti ṣe sún náà olúwa níṣòro pẹ̀lú wọn rán tẹ̀rẹ̀ tí o bá ti mọ̀ bí wọ́n ṣe rí gẹ́gẹ́ òun yóò mọ̀ níṣòro àmọ́ tó bá ti lọ bẹ̀rẹ̀ ah, wọ́n lè ṣe ṣe mo ṣe rí o tó tó bá lọ lẹ́rìí ó kẹrì wọn kò bí ọ tí mo lò ti rí tẹ́tí ní yorùbá yìí ẹ ọ̀ ní kí wọ́n kà ní ìdíje pé lóògùn wọn ni mo lóògùn wọn lóògùn rẹ̀ kò ní ìdíje mo lóògùn ní olórí ah, ṣé ògùn ló ń lọ lẹ́kọ̀ọ́ àtọ́kùn ọmọ rẹ̀ ní àtàlẹ́ wọn yóò lọ rẹ àárọ̀ o ìyẹn gbọdọ̀ bí ìyẹn kan ìyẹn ti kí ni ìyẹn kan kan gbogbo nǹkan wà wọn rọrọ àfẹnú sọ pé ẹ máa kọrọ wọn yà lẹ́yìn o wọn ni ṣe rí ọlọ́run èèyàn wọn wọn ṣe ń gbọ́n ṣe wọn kọlẹ́ńtì báyìí yọkànlá rẹ tí wọ́n ń jó wọ́n ń sọ ìdí kò ní bèèrè pé kí ni ṣe ń tẹ̀ ń jó òun náà ti rẹ́ra olórí lọ lọ lórí ìjọba àwọn ọ̀dà àwọn èdè ẹni wọn ti báwọn ọba àwọn táyé ọkọ sí ilẹ̀ bẹ́ẹ̀ kó wọ́n bímọ ní àbí wọ́n sílé wọ́n àwọn bímọ ní tọ́ àwọn ọ̀nà ìjọba àwọn táyé wáyé wọ́n kẹ́kẹ́ àkọ́kọ́ ju tó àrùn lẹ́nu bẹ́ẹ̀ náà ni ìjọba rí wọn tán ṣe nínú ẹ̀sìn ìyẹn máa ń dúró ní òun sáré wọ̀ fún àkọ́bí ìbí kí náà ṣe yẹ̀ láti wọ́n ṣe kí ló dé tán ní ti báyìí tó irú ẹni ń ń sọmọ tó ń bọ̀ ọ̀rọ̀ kí ló dé wọn ní tàkàlá kí ló dé tán ní tàkàlá tó lọ níjọ níjọ tó níjọ láti láti kí ló dé sábẹ̀ nígbà tí máa ń lu ìlú láti máa fi jó wáyé ní gbogbo ọjọ́ tó ní ìdánlẹ̀ àbí ibò jáde pẹ̀lú àwọn ìyàwó níyàwó tó dá lé lẹ́yìn ẹni mú ní kí ni kí ń bọ́ ní ọjà àbídí àná ń bọ́ ní ọjà àbídí àná. ọ ẹlẹ́kẹta nínú bí ẹ̀sùn ọ̀rọ̀ pé tí oníṣúná fi yàtọ̀ sí gbogbo ìwọ̀n lókù wọ́n ní kéde ìṣẹ̀lẹ̀ òun ìmáàmù mọ̀ọ́hán gbọ̀mú يقولون كلامه كله سبحان الله أهل السنة wọ́n ní aṣáájú kan tó ṣe pé wọ́n lọ ń mú ọ̀rọ̀ rẹ̀ yẹ́nyẹ́ lórí gbogbo tó bá kọ pẹ̀lú ọba ọ̀yẹ̀dà ìlú náà kọ́lẹ́fà ó tó bá ti ta ohun tí ẹni yẹn sọ fún yẹn àgbá fún ọ̀lẹ́nì kan kan tó bẹ́ẹ̀ ẹ̀dá ọ̀fun lọ́wọ́ àti ànábì nìkan ní gbogbo tó lè lè sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn lè lè ta kó tí ń jẹ́ òdodo wọ́n sọ pé ah, ẹ̀yẹ́ ká wọ̀ ẹ̀yẹ́ wò alùsùn náà èyí ṣe tó ní lágbájá kan gbọdọ̀ sọ̀rọ̀ àìrí ẹ̀ wò ẹ̀yìn yẹ kíni wò kò sí wọ́n tọ̀rọ̀ tẹ̀lé tó àti apẹ́lẹ̀ yẹn ń sọ̀rọ̀ títí ń kó ẹ̀rí tì ẹ̀hẹ́n tí ń kó ẹ̀rí tì tí ń kó ẹ̀rí tì tí wọ́n ti rí pé rí iná ká ah, ẹ̀rí ohun ẹ̀rọ báyìí wọ́n lọ dé bá ara wọn ti bẹ́ẹ̀ lè fúnra ní tẹ̀lé ẹ̀ ní tẹ̀lé afọ́jú àwọn ọ̀dà ẹgbẹ́ bí àwọn oníṣu tó fi ń bẹ nínú òfin wọn ibi ìwọ inú ẹgbẹ́ òkú nínú kíni inú òfin wọn ọ̀kún kẹlẹ́ yìí tí ń wà látò jẹ́ bí dàgẹ́gẹ́ bí òkú Ibrahim ni yàtọ̀ lórí rẹ̀ o ó ní wà kún kẹlẹ́ yìí tì ó ní mo fẹ́ wọ mú rídì mi rídì òtú wà látò jẹ́ bí mọ́tò ní òrí kankan mọ́tò ní òrí قل ولا تخالفه قل واطلب مربيا خبيرا نافعا فقل كميت ولا تدافر قال ولو بان فساد رأيه قل أقوم لكنتي ọ̀gá yìí mùrídìí àìṣéwù yìí mùkádàmù yìí tó bá rí pé ti ń sọ wọ̀lá bá ní fasádù ra ìkúrà fún orí pé nǹkan tí ò dá lẹ́yìn ní sílàkáyì rẹ̀ lọ yìí ìwé yìí ọ̀rọ̀ òkú nǹkan burúkú ni ọ̀gbọ́n ọ̀tá fún un káyọ̀ yẹ lọ́wọ́ wò kó orí bí òkú ṣe ń dààmú ọkọ̀ sílè lọ́rẹ̀ tí ń wẹ̀ lọ́rẹ̀ tí ń wẹ̀ yẹn ni pé ọ̀gbọ́dọ̀ ní ìwọ̀ nílà káyì tí ẹ rí ìpìlẹ̀ yìí kọ́ ìdánilá nínú súnfí lẹ́bi rí ẹlòmíì ló ti kéwú ó ti kéwú bámú ó ti kọ́ra mọ́lẹ́sẹ̀ kọ́ lọ kọ́ ìlà ọ̀parí ọ̀parí mátà ìjọba wálé wàlúwà yọ̀dẹ̀ tí ò lè ṣe kóra nù dáadáa nínú ìṣeré ìgbìní tó ń tẹ̀lé kì ní olóhùn ṣe ní olóhùn ṣe ń wò mo gbọ́dọ̀ ya, rẹ̀ kó tó bá bí náà ni mo bá lọ ka ìkàkùkà ìgbé ẹ̀ẹ́d àti òwe rẹ̀ fi ìkọ̀rí àláwọ̀ ó sì mọ̀ pé ìkíní yà adáàdù yóò rà jù àwọn ọ̀gbẹ́ ó mọ̀ pé àbí òde rárá ìlànà yìí ìmọ̀dé ọmọ àmọ́ kò bí rẹ pọ́tọ̀ kò bí rẹ kò tó wà pọ̀tọ̀ ní bá wọn ìgbẹ́ dáhùn tó wà lẹ́kọ̀ọ́ ìjọ ní àtàwọn ọkùnrin wa ẹ̀rọ pé àbí òde rárá ọlẹ́gbàá sáré gbòòrò ó ní wọ́n sàn lábàá rẹ̀ tó àìsàn òdìbáyìí àwọn òṣèré nìkan tó wá ká òkè tó kanlẹ̀ tó ṣe pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ àgbàwọlé ni àfànẹ́bí sọ̀rọ̀ wà lọ́dọ̀ nìkan ẹ̀rí anẹ́bí nìkan lọ́wọ́ àdínkù yẹn anẹ́bí yẹn tó bá ti sọ̀rọ̀ ọ̀tẹ̀wàlọ́rùn ọ̀tẹ̀wàlọ́rùn ó yí wa ẹ̀rí tó wọnú làákà ìwà tó yí wa lẹ́sẹ̀kẹsẹ̀ kò wọnú làákà ìwà kó yí wa lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé anẹ́bí lọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ti gbà wọn nínú àwọn ti gbà wọn nínú. wọ́n mú àìlẹ́mù náà ti di àṣewárì ni àwọn àlùkò náà àwọn ló ti máa ṣe sí àgbẹ̀lẹ̀ jù. wà àkọ́wárì ni àwọn ọ̀rọ̀ rẹ̀ yí wọ́n jù. bákan náà wà àkọ́wárì ni iṣẹ́ rẹ̀ yí wọ́n jù àwọn ni wọ́n gbọ́njú tó rí tí ma ń kàwọ́ tí ma ń tí wọ́n ní kàkókó tí wọ́n lọ tí wọ́n ń dá àkókó lọ pé bó lálẹ́ ìpínlẹ̀ àgbègbè yìí kódà lọ́pọ̀ ẹwọ ordinary ìlà ìlà ìlà ìjọba ń fẹ́ fárí fún ẹ̀rí kan ní sudan ní tí mo sọ àwọn kan o mo fẹ́ bẹ́ẹ̀ lórí fara yìí tó sáà pàdé dé sí mọ́tò wọ́n ní ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún ẹ̀kọ́ bẹ́ẹ̀ mọ́tò lọ́jọ́ ń padà wá kà á pé à ipe tábìlì àtọ̀gbọ́n ọ̀tọ̀ lọ́tọ́ wá fẹ́ fárí àti àpọ̀ ọ̀tún ẹ̀ ti máa ń bẹ̀rẹ̀ tó ẹ̀ máa rí ẹ̀kọ́ oríṣiríṣi oríṣiríṣi lọ́wọ́ àwọn apá tó ń lẹ̀ àtún àwọn apá tó ń lẹ̀ ìṣe sí àtẹ́lẹ̀ olóta lọ jọ lójú ní gbogbo gbà láti máa ṣe bẹ́ẹ̀ kó lè yẹ wọ́n fẹ́ mú mi ọ̀láìta bá lọ ní sùdá wa rẹ̀ táwọn tòun táwọn ṣe ni pé bẹ́ẹ̀ ọwọ́ táwọn ti ìtàlẹ̀ wọn báyìí ó gbé kìrẹ́síbẹ̀ àwọn tó bá lówó wọ́n gbé ẹ̀yẹ̀kẹ́rẹ́ wọ́táwọ́tá dìfẹ́ǹsà yẹn wọ́n gbé síbẹ̀ àwọn tó bá lówó ẹ̀ bá níta wọn báyìí àwọn tó bá lówó ẹ̀ sì bá ààbò wọ́n pọ̀ mi sí kalẹ̀ gbogbo ẹni bá ní kọjá lọ ọmọ ìyá ọmọ mú ni. tó ìsáàtò àti wọn sọ yìí táwọn bá fẹ́ mú tó bá ti pé ọfẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ mú báyìí wọ́n rà fọ́tẹ́ mẹ́tọ̀ wọ́n pé ìṣẹ́jà náà ní pé kì í dúró omi àbí zẹ́mùzẹ́mù nìkan àbí ayé ìṣẹ́ padà wá kà. tó nítorí pàrọ̀ mẹ́rin tí àwọn afáà tó ń nà ìṣe sí ànábì yẹn wọ́n mọ̀ bàjẹ́. tó ní tí wọ́n jọ wọ́n jù nígbà tí wọ́n lọ náà lò nígbà tí wọ́n tẹ̀lé nù. ìṣẹ̀lẹ̀ pé tó bá jẹ́ ọ̀dẹ̀ lójú náà lọ́wọ́ ẹlòmíì tẹ ìbáyìí mọ̀ gbogbo ọmọ sẹ́kù tì tó dìbò ọmọ ẹ̀ lórí rẹ̀ láti tó tó fi kíni ní tó fi ra rẹ̀ sí nù ńtọ́jọ́ lójú nù ńtọ́jọ́ lójú nù tó bẹ́ẹ̀ ni àwọn àfa mi ẹ̀ bá ń gbọ́ àfa mi tẹ́lẹ̀ bá ń tọ́tọ̀ rẹ̀ báyìí tí ọmọ tọ̀tọ̀ àfa mi lọ rẹ̀ yìí àmì ẹ̀tọ́ mi kọ́ ẹ̀dá ẹ̀tọ́ tán ọmọ ẹ̀rọ kàtọ́ lè fún wa dàpọ̀ lẹ́yìn àwọn bákan síbi kó orí tó ń jẹ́ náà kọ́lẹ̀ lómi ọmọ òkè àfa ní ya àfa àmàwò àmàwò ló kọ́ jẹ́ jáàmù ló kọ́ wọn dandan àmọ́ àfa àmàwò lẹ́sọ̀ ẹ̀rọ àpò tẹ́lẹ̀ pé àdánwò bá mi yàn àwọn ẹbí pé rọ́bì ọmọ àìrò orúkọ tó ń jẹ́ náà wọ́n سؤال الجملة شتاء الذي لمن دول الهدى لذلك أقام أشد الناس حبا للسلة ما هو بالنسبة للسنة كان يعني يكتب عن السنة فضع إعلان السلة وحرصهم على اتباعها ومن تسوق السنة إلى عقدته فاقرأهم موالات لأهلها من النفع أتباع السنة يقول النفع wọ́n fẹ́rẹ̀ ní wọ́n ti tún náà. ẹlẹ́kẹta ni ẹ nínú àwọn àmọ̀lẹ́yìn dáàbò àkàtọ́ rẹ̀. ẹlẹ́kẹrin sọ́ọ̀tún ní wọ́n lè kótó láti fi dì í. alùpùpù náà wọ́n èyí fẹ́ ọmọ ọmọ níbi ẹ̀sìn alùpùpù náà ṣe ọmọ wọn á sí àjàngbìlà fanfa oníkàkọ́ so pàtàkì jùlọ pẹ̀lú ẹni tó bá ti rí pé kò nìkan ṣe so torí ṣe rí àwọn òṣèlú yìí àríkà ní mọ̀ ìdẹ́kì yìí sheikh eh, tí a lọ́lẹ̀ ka ṣẹ́rù sunna imam ahmed bíi nílẹ̀ àwọn ọmọdé ká padà aráwọ̀ kan láti kà ní àyè náà so níbi bẹ̀rẹ̀ bàbá sọ pé òṣèlú sunna ti ń dáná àtàwọn tó kùdùmẹ̀kánà àlẹ́ yìí sẹ́nà ti sọ̀rẹ̀ فطبعا بابو هو اللي وترك الخصومات في الدين في الأوقات كنا في فرنسا قلة في شيخ ربيع حسن الله عقبته بعدين عن تعليقي لليوم هو أني ليست على إطلاقها ولكن قال سنة تراني ترك الخصومات في الدين kì í ti pẹ́ láti ìpìlẹ̀ àpò kì í ti pín jẹ́nẹ́rálì kí wọ́n rẹ̀ báyìí rárá tòkú rárá o ẹ̀tọ́ bá kú ní ìdòdòdò wọ́n bá ti kó ẹ̀tọ́ bá rí pé àwọn èèyàn ń kó ṣubú à látara ọ̀rọ̀ pé pé ìrújú yẹn tẹ́ bá jọ jòkó ní kílíà nǹkan alùpùpù náà ń ṣe lóyìn náà o. ìtò alẹ́ fẹ́ ti mọ̀ pé kò ní kàn án ṣe ọkàn fẹ́ máa dá wa lálẹ́ ní alùpùpù náà ń ra jòkó kọ́ra fáti táyé ìdá ẹbí ẹjọ́ wọn lọ ní pẹ̀lú ilé yìí. ẹtí ó tọ́ tẹ́lọ̀ fún lẹ́gbẹ̀ẹ́ ní ìgbà tíráìgbà tó pé ó lè padà wá bẹ́ẹ̀ dìjà ìlú ìyẹ̀rẹ̀dẹ̀ wọ̀nyí báyìí yọ tó lè ìyẹ̀rẹ̀dẹ̀ wọn náà yọ àti wàhálà á ìlú àwọn ìyẹ̀bá wọn ìrọ̀ pa wọn ti táyé wọn yìí tó alẹ́ tí ó ti pé ní ti ń tẹ̀lé ìdílé pé inú ẹ̀rù inú ẹ̀rù rẹ̀ wá tó pàlú wáyé ọ̀pọ̀ ọmọ àbúrò ilé tó tẹ̀lé tí bá rí ẹ̀rí ń tẹ̀lé ọ̀ àyíǹgbọ́n tó wí ṣùgbọ́n alẹ́ lọ́dọ̀ọ́dọ̀ ní ètò ìyẹn tó fi àtọ̀rọ̀ ní bá a sọ̀rọ̀ ìlú ìyẹn báwọn kọ́lá kọ́ lẹ́kọ̀ọ́ ìlú ìyẹn báwọn jẹ́ kó máa ṣí ó máa ilé ọ̀tún bá rí báwọn. àmọ́ ẹni títí sọ fún ọ pé torí gbogbo tó bá lè kó wá wọn kò mọ ẹrí ẹ̀ títí náà bá lè kó wá kálukọ́ fún ọmọ kálukú máa dẹ́ǹdé rẹ̀ ní àá ẹ̀fí wẹ̀rẹ̀ báwọn lẹ́fẹ̀ẹ́ ẹ̀ máa bá ti lọ ẹ̀ní ẹ̀ní ló bá lọ. tó wọn mú jáde bàtà ahẹ̀lẹ̀ yà alùpùpù náà ń jìnnà táwọn tó máa ń ṣe tó ilé ìgbà lè ta ẹ̀lẹ́ ìtìlákìá kí ṣe pé gbogbo ẹyẹ ni wọ́n ń jìnà sí báwọn ẹ̀sán bá ń pé táwọn bá súnmọ́ àwọn olùrí aburú rẹ̀ dínkù àwọn orí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ nínú aburú tó bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n lápòjú rẹ̀ kó jẹ́ pé bó ti ń súnmọ́ yẹn wọ́n lọ́wọ́ fi lábájá yọ ọ̀rẹ́ mi ni àmọ́ à ọjọ́ rẹ̀ ń wọ́n lọ́jà lọ́wọ́ níbi sísọ́ọ̀bù àwọn onílékulẹ́já wọ́n ń wọ́n máa ń yí sọ pé káyì kí ló ń pè báyìí fún kankan rẹ̀ á pẹ̀lú ọ̀rọ̀ nǹkan rẹ̀ ti bẹ̀rẹ̀ kọ́dà àti mẹ́lẹ́ àwọn àtìká òtún bẹ̀rẹ̀ ṣe dá ah, ayé yìí lé náà ni àwọn tá ń lé ẹ̀ka yìí tó ń ṣe kí wọ́n sọ lójú oorun yìí náà ni wọ́n á yẹ fún ọdẹ àtìká òtún bẹ̀rẹ̀ ṣe. àwọn ó dúró pẹ̀lú pé wọ́n náà já ọkùnrin lóko tó bá dẹ́ ti ń ṣe kò ní ṣe o fúnra káàmì ọkọ̀ máa ṣe kọ́lá tó bá ti bẹ̀rẹ̀ sún náà ó ṣe kí ni ọgbà nǹkan ńlá lọ́wọ́ rẹ̀ lọ ọgbà tó lè sọ́dọ̀ ọmọ náà lọ́wọ́ rẹ̀ lọ kọ́ wa ni hmm, hmm, mọ̀mùjáde kátó wá di àwọn ìgbà tẹ́ni tí má ti ń ṣe fún ṣe dídá àwọn ìgbà sọ̀rọ̀ àyè ńlá ẹsẹ̀ yìí bá sọ̀rọ̀ lórí dídá kó mọ̀ pé ó ti pinnu tó bá tó wá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ fi èyí máa wá tọ́lọ̀ ní ẹ̀yìn mọ̀ tí wá ń ṣe ẹjọ́ kó bá yín yóò kó bá yín sí yín kódà ń gbà míì wàláyà máa lè dẹ́bi lẹ́bù pé ó ní ìdìkò kó o jẹ́ kí àwọn tí wọ́n súnmọ́ kí wọ́n lè tó o pè ní kálí lè wò lábàjá kí ni mo bọ̀ sọ́njọ́ ní wọ́n ní kaba báyìí ń bẹ̀rẹ̀ ní àtẹ́dó náà lè kalam tó di so ntọ́ ẹni tí ẹ bá rí pé yóò kó bá dáhàwá yẹn yóò kó bá súnà rẹ ìyẹn lè jìnà sí i pé ah eléyìí ìyẹn bọ̀ jòkó ẹgbẹ́ tó ṣe pé tó bá ti jòkó tí wọ́n tó bá ti ń san tí ọ̀dà ọ̀tọ̀ ọ̀gá ẹ̀ka ìka ẹ̀ńtẹ́ ìtòlẹ́ ọ̀dà ọ̀gbìn ẹ̀kọ́ yẹn àìsàn wà láyà bàbá bá tó làbí lẹ́mọ wá bá kẹ́mọ́kẹ́mọ́ wà láàrin wa sòlú àwọn báyìí ó ń jòkó tí wọ́n àdéhùn ọgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ apá apá kankan ìkápù sí ọlọ́run dàpọ̀ mọ́jú sọ bàbá àti lọ́rùn sọ nílé wáyé àyè ni ìdíkù lára sọ̀rọ̀ tó bàbá àti ọlọ́run kí wọ́n ní àìsàn ọ̀rẹ́ àdékè mi lójú òkú kì í dá ọ̀ọ́ jánẹ́bà àlà ẹ̀rọ ìṣẹ́ ìṣàwọn oníṣẹ́ rẹ̀ dá وترك الجدال والمراء في مسائل الحرام حلال والحرام يوم انفع أذنه ومن في الجدال انفع والمراء هي في مسائل الحلال والحرام يطارا على اللي انتطط انتيوطو الجنة في فرنساتي أصلا في السلايرة أليس أنا في السلايرة في أطرائي يقول بس إن شيء كنية أنت وعيك تغير سنة إيمان دابره àmọ́ أما في tí wọ́n ń ní farabalẹ̀ fi hàn rẹ̀ kọ̀ọ̀kan òyìn yóò máa dé òyìn yóò máa dé díẹ̀díẹ̀ torí ọ̀dọ́ tí máa ń fẹ́ràn nǹkan tó ti kákákákákákáká ntọ́dọ̀ lọ láìkì nù ẹ wà tó ń ṣe protest ní ẹ lè rí ọmọ fifty years àbí ọmọ sixty years àbí àbí ọmọ fifty years tó fi ya ọ̀pọ̀ òbí òpònú kẹ̀kẹ́ kílẹ̀ kílẹ̀ wọn ti ọmọ tí yẹ tó yẹ wà ní túnde dìgírì lọ́wọ́ kílẹ̀ ń dùnú tí wà ní protest lọ́wọ́ báwọn dìgírì rẹ̀ lọ́wọ́ ṣàgbé nǹkan ṣe nù nǹkan pẹ́ ní pẹ́ nù ẹwà fi rí àwọn ọmọ eighteen àwọn ọmọ twenty kó ló wá ní ọmọ ìjáde mọ́ta kíníkà ẹ̀ẹ́sà kíníkà bí aṣọ àtúntò tẹ̀ ẹ̀ lé rí ọ sí yẹ̀ láàrin wọn làákà yóò ti inú súnà ẹ kí ni wọn dùn tó dùn ọbẹ lọ́wọ́ bá fún wọn kí Ọlọ́run kó ti kí ibi ń jẹ òòjú kọlọ ní padà sọ̀kalẹ̀ sí ní inú làákàyè tó ẹbí ọ̀rọ̀ halal haram èyí máa bá ìrìn yọfà ọdá ọdá pàdé ètò ní bọ́ọ̀lù ẹjẹ adúlọ àti máa yù tó ìgbà tó lè lọ ṣẹlẹ̀ lẹ́nu àdúgbò wa pariwo ní gbogbo wa eré dídá dídá wọn máa fà wọn pariwo wọn. ṣùgbọ́n tí ìsìn ó ṣe kí ni nǹkan ti yí àwọn èèyàn dáadáa níbi ẹ̀rọ ọ̀dọ́dọ́pọ̀ ẹ̀ṣọ́ kalẹ̀ pé tó bá níbi àlàyé wọn sàlàyé fún un ló bá ń ta gídó ní apá ti jèrè tiẹ̀ ọba tiẹ̀ lọ. òní pé ẹni ìṣe tí wọn nílò tún náà bẹ̀rẹ̀ àmọ́dé ayé lónìí ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀ bídà ní bídà ní bídà ní ìrẹ́lọ̀ kágbọ́ bídà ní ìrẹ́lọ̀

ẹ̀ẹ́dọ́rẹ́ ti súnà fún mi lójú ayé ayé ó padà bọ̀ lẹ́ ó lè yọjú òun yọ kàn fa ọrùn rẹ lọ́wọ́ ẹ̀mí yọ kàn fọ lọ́rùn rẹ yà kó bẹ́ẹ̀ wáyé kéwù ni ọbẹ̀ kẹ̀sí àwọn máa ń yọjú ẹ̀yìn báyìí lọ́wọ́ ń kọjú sí àyè wọn mọ́ wulẹ̀ ẹ̀rìnlẹ̀ tí wọ́n yọjú òun mọ́ so ẹnì kó o nífẹ̀ẹ́ ti súnà lẹ́sọ̀ọ́ àtàlà kó ló ní ọbẹ̀ káyé ọbẹ̀ ti gáyé ọbẹ̀ ti súnà à ìmọ̀ kẹ́lẹ́ ń ti ọ́ so súnà lẹ́yìn tọ́lá ìfẹ́lẹ́ ẹni tẹ́ẹ̀tì gan ní súnà mà yóò wọ bẹ̀yẹ̀ yẹn ni wọ́n bẹ̀yẹ̀ yẹn. àwọn ìfẹ́ ìlànà sọ pé èwo ni wọ́n ń ṣe gan èwo ni wọ́n ń ṣe gan tòkòtò rẹ̀ náà la àrójú jọ yìí àtòkòtò lólùkè yìí àpò bọ́ọ̀lù rẹ̀ náà àwọn èèyàn bẹ́ẹ̀ fẹ́ níbẹ̀ lára tiẹ̀ náà tí wọ́n bá ń súnà lé bọ́ọ̀lù kálùsùnà máa jìyàn á súnà máa ń yù é lábúrú tí ń bẹ tí ó ń rán láyé rẹ̀ أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون شيء إليه لمن ده يقول بول بول آه إلى ما كان يرسلوا ما يرسلوا ولا ما آه أي من جوا بعدين يقول آه كيف ما كان ينسي كيف ما كان ينسي كيف ما كان ينسي لا هو كيف ما كان ينسي لا كيف ما كان ينسي ما ينسي ọmọ tó ń ṣe ìtumọ̀ká tí ń ṣe yàn torí ẹ̀kọ́ ọmọ ká tí ń ṣe ìtumọ̀ tí ń ṣe yàn. nà lára kí tí wọ́n ti dé lẹ́rù ẹlẹ́ka àwọn ṣèkì ni تعظيم أم السلف الصالح àwọn àlùfínà wọn lọ ń ṣàpọ́nlé àwọn aṣáájú ṣe lọ àwọn aṣáájú dáadáa àlùfínà lọ ń fún wọn lẹ́nu tó ra mo pé lágbájá kàfà tó lẹ̀ ni tó kú pẹ́pẹ́ ni kúkú láìpẹ́ ni wọ́n pàtàkì rẹ̀ àwọn àwọn àkọ́kọ́ ni àwọn sàhábà lẹ́yìn tó lọ́wọ́ àwọn ọ̀sẹ̀rẹ̀ àwọn tó lọ́wọ́ ní àpẹẹrẹ fún wọn jù lọ́wọ́ àpẹẹrẹ fún wọn jù واعتقادهم بأن طريقة السلف أسلم وأعلم وأحكم àwọn gbà pé ìlànà àwọn sẹ́lẹ̀ ní pé táwọn sọ̀rọ̀ àdúgbò yé ọ̀nà tí wọ́n ń tọ̀ yẹn ọ̀nà yẹn áfúlẹ́mù olólàlàáfíà yìí wà àìlẹ́mù olèmọ́dìdìlẹ̀ yìí wà àṣìkámù olùkùnbá ọgbọ́nmùdù olùtàjù ní ìlànà àwọn ọ̀hádà lẹ́yìn tó wà ọ̀hún ẹ̀fẹ́lẹ̀ lẹ́yìn ìdílé ọkọ̀ fira wọn ti lọ́lẹ̀ ìfẹ́kọ̀ ní gbogbo àwọn afá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọkọ̀ wọn ní àwa ní ẹ̀ẹ́ àlàntẹ̀lé ibùdókè قال انت لي من احمد وأنا احمد لا احمدية لا هو عمل انت لي هذه هو سلام السنة هو عمل الخلق الصالح او لما يمكن يخطط له وجه الجوالوجو وجه الجوالوجو فهو جرى طبعا قطع في عوانيه tó pàtàkì àwọn tó ń bí àwọn sọ́ọ̀lì òfin wọn lọ pé àpẹẹrẹ àwọn onífúnlẹ̀ lé. Adé tí mo sọ pé àwọn sọ́ọ̀lì yẹn àtọ́lá ń débọ̀ tó àwọn táwa lónìí ni tó ẹni ọmọ kan ń sọ mi. Ọmọ kan ń sọ. Ẹlẹ́kẹ̀fà rọ́bù ó ń ta òwe yíra. واستسلامهم للشارع ẹnìkí àwọn onísọ́nà wọn máa ń kó ìrora tàwíì kẹrọ mọ ayàkùnrin lọ́rùn kẹrọ mọ àyíkàndẹ́bì lọ́rùn tó واستسلامهم للشارع wọn máa ń dúró ìṣẹ̀lẹ̀ fún ẹ̀sìn ọlọ́run wọn bá ti ní tó wọn ní ìṣẹ̀lẹ̀ tó wọn ní sáré rèé wọn nìkan tẹ̀lé náà. وإطاعنا مقتري مع تقديم إن نقلي مع تقديم إن نقل على العقل أما أرسلنا وما أنققم في سواج إيري طولة القرآن ونبني النقل àtìtòwálàtì nù hadith Ànábì صلى الله عليه وسلم máa ń kọ́kọ́ máa ń pè àkìlì jù láká ìlọ ìjọdẹ̀ inú ìlú ní ọ̀láká ìlú àtúnú ní rọ ṣé ẹ̀rí wà fún ìsàkìlẹ̀ láká ìwà ní òde sọ pé láká ìwà bá padà gbé àbábá ní ìyàsàlàyé fún wa ṣé ẹ̀rí ìlú padà náà ni ó jẹ́ òdodo àwọn kí wọn gba àti ẹ̀rí ìlú náà bá láká ìlú tó tán àìsùn lọ́kàn ṣé ẹ̀rí wà bákanáà takùnwọ́ ọ̀pẹ̀lẹ̀ abraham ẹni pé tílà ká ìmọ̀ fojú rò lọ́gbọ̀dù wa ẹ̀kọ́dọ́ kò sáánù àwọn ẹni pé wọ́n máa ń tẹ́rí ba wọ́n máa ń tẹ́rí àfáàní kí ni jẹ́ sáání àlàákìlò wọ́n máa ń tẹ́rí làákà ìdìbá fún ànákìlò fún ẹ̀rí tó wà náà kúrò àlàkàdé ẹni pé tí o jẹ́ kí làákà wọn kó ju ẹ̀rí lọ tẹ̀lé kí làákà ìlú ẹ̀ lọ. ṣàpé wúlà bíi ẹ̀yẹ̀ rọra mú kíní kan wá nípa ọ̀rọ̀ làákà yìí ẹ̀yẹ̀ tó fi ní kiri tí mo sọ lẹ́ẹ̀kan lẹ́yìn tó ṣàtúntò rẹ̀. kí o ní ẹ̀yin náà wù tẹ́lẹ̀ kan máa ń dájú tó bá ń ṣe láìra ìlọ́mọ́ لا إله إلا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير ìyá ìyá ìjọba ọ̀rọ̀ ń ṣe àkàrò rẹ̀ fún ara rẹ̀ tó ti yé báwọn kẹ́nìkan wá ní àá ẹ̀yí ká wò ó ẹni tó ń ṣe tiẹ̀ báwọn àtẹ́lẹ́ ń gbé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ èwo ló wọra jù èwo ló wọ ní tọ̀rọ̀ lára ẹni àti làákà ìwò tó bá òlàkà ìṣe nìyí o ojú wọn ń yóò ayàkùrọ̀ lè takò bí wọ́n ti ní wọ́n bọ̀ pariwo ayàkùrọ̀ lè takò ọlọ́run bá ní wọ́n kó rọ̀bákà kìlọ́sìkì sọ́nà tí ọlọ́run ọba rẹ nínú ọkàn rẹ tàbọ̀rù àyè wọn kó fi àtàlù máa rántí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kó tó yẹpẹrẹ ara rẹ wọ́n ní wàdúrà jáhárì. من القول من القارئ شيء الفنونين مو بنت اللي واتو تيجي كنت في القارئ هو مهمن ذكي قوة التي ولا رجل مزايا آه، القراءة الجهرية مك سكام مبا مزايا يوا الفنونين دولون مك وانتي قرآن وصو وانتي عليه الصلاة والسلام تو ìlú ẹ̀rọ nìkan ní pé wọ́n hijabu wọ́n ní hijabu yìí kọ́mọ kalẹ̀ kọ́mọ wọlé ẹ̀ máa ní àti wọ́n wọlé ẹ̀ tó wọ́n bá dàka ìwé wà mú ní kò lè bí dàka ìtì ẹ̀ ló kéré yorùbá mu àbí ẹ̀rí ní kọ́mọ wọlé òun ló dáa ní hijabu ní xìmá jùlọ kọ́mọ wọlé òun ló dáa tó dàka ìtì ẹ̀ ló wá kéré pé yọ̀wọ̀ wọ́ yọ̀wọ̀ wọ́ yọ̀yẹ̀ pé ọ̀dà bá ń kọ́mọ wọlé ọ̀dà kọ́mọ wọlé tò ìwọ ọkùnrin tó wà wọ jíǹsì tí wọ́n lẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ ńkọ́ yíò ọ̀takùnrin akáyọ̀ rẹ̀ yíò ọ̀takùnrin akáyọ̀ ẹni bí ó tẹ jíǹsì mọ́lẹ̀ fá bó ṣe nípa tó yóò ti yà tò ẹ tó bá wọ ìjà òbúlẹ̀ ní wà ní pọ́blẹ́mù pẹ̀lú rẹ̀ tò nínú ọmọ ìdá ti àhàlẹ̀ tó ń lọ jàmá ìdálókun lọ sí ìyàtọ̀ sí àwọn ẹlòmíì òun náà ni pé جمعهم بين النصوص في المسألة الواحدة أرضنا وما هو كويريجو هذا هو مسألة كيف كيري يقنوا يبايل ọ̀hún àtàrí fàìdájọ́ yọ láà ó kú èrìjọ́ gbogbo àwọn tí oríṣiríṣi wọn wọ àwọn hadith oríṣiríṣi wọn àgbàjọ pé òkè pẹ̀lú bá ṣe rí yìí ibi tí ó ti dàgbẹ́ fún ní àárúdù so àwọn bá ṣe ṣe jámù rẹ̀ tó bá ti jámù rẹ̀ tán ó ti tẹ̀lé jẹ́ wọn gbé ah ẹ̀ ìtọ́lẹ́rìí rẹ̀ bá ló tó lè lọ ìjẹ́ lọ. وردهم التشابه إلى المحكم tó bá rí ọ̀rọ̀ tó rújú àwọn máa ń dá padà sí ọ̀rọ̀ tó yanjú ni tó bá rí ọ̀rọ̀ yìí láàpùtà ṣáàbì ni wọ́n ní ẹ̀pà yóò ti ẹ̀kọ́ àtìbí tó tó yanjú yìí tí ò ní ìwú kankan báwo tó yàgbé lọ sí rẹ̀ àwọn ṣe ẹrẹ́ kíkì tó ní fún náà ìdí tó rújú yàn gẹ́gẹ́ náà wá ìrújú yóò wọ́n wá kàkiri wọ́n á lè rí ẹ̀rí ètò kí ọ̀nà ẹ̀yìn èyí tí tó ìtú wọn bẹ̀rẹ̀ òun nǹkan ìlú wọn bẹ̀rẹ̀ yàrá iná nǹkan ni ah, eléyìí ti clear ṣé ti clear so báyìí tí wọ́n ti máa ń ṣe ni ìtú clear lẹ́rí òun ló ní ẹ̀já di eléyìí mú ṣeré tí ń lọ́jú papọ̀ yìí ò ní ẹ̀já ra fi eléyìí kalẹ̀ torí bẹ́ẹ̀ náà yàtọ̀ hàn ipe wọ́n lẹ́rẹ́ àwọn zánà àríkẹ́ òkè sẹ́wọ̀n mí نور الكتاب وأخر متشابهات قال أن الذين في قلوبهم زيغ ويتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا كل الألباب ọlọ́pàá ما نشاري rí ìdí sí òun náà ní kó gbogbo àyà kọ̀ọ̀án tó bá ti rí abájísà nẹ́bì yìí tó bá rí pé ó yanjú náà làwọn sì gbá mú torí ìbẹ̀nu àyà kọ̀ọ̀án rí pé ẹ̀rí yóò kílẹ̀ ẹ̀lẹ́kẹ̀rẹ́ tẹ̀sí òfin tọ́lọ̀ sọ̀rọ̀ níbẹ̀ ló ní ìdíkan ṣàlàyé fún ọ àmọ́ àlùsùn náà èyí tó bá rí pé ó yanjú náà làwọn sì tètè mú wọ́n ni wọ́n ní ويتبعون ما تشابه منه انتم وجونا جان نبي معارض ومعارض ومعارض so ó jẹ́ tí gbogbo nǹkan tí gbogbo orí fún yẹn nìyẹn o tó máa ní kí ní kan rújú kódà lára èèyàn kan tẹ́ bá ń gbọ́dọ̀ bí ọ̀rọ̀ yìí rújú wọ́n tó bá sọ̀rọ̀ kankalẹ̀ tó yanjú ẹ̀mú ọ̀rọ̀ tó yanjú pé ìtọ́ yanjú yìí àfẹ́tẹ́ bá mọ ìpìlẹ̀ rẹ̀ àfẹ́tẹ́ bá wọn ló sọ̀rọ̀ kan wọn sọ̀rọ̀ kan ẹnu ọ̀rọ̀ kan mo kà á ọ̀rọ̀ kan pé láti Imam Ahmed náà ni láti Imam Ahmed ipe ọ̀rẹ́ ẹnìkan wá bá pé ike a ah, ọ̀nà kọ́wà lọ́rùn dọ́ ẹ̀fà kọ́wà lọ́rùn dọ́ ẹ̀fà ló máa mọ́tò ọ̀hún pé ọ̀hún tí wọ́n rẹ̀ ni pé kọ́ wà lọ́rùn tó àfàjù ọ̀tọ̀ níbẹ̀ ni yẹ́rù lẹ́mi ń tẹ̀ ọ́ dóòrò lẹ́mi ni pé bó ti rẹ̀ yín yẹ tẹ́lẹ̀ tẹ́ wíìkì àárẹ̀ ti ń bẹ tó rẹ̀ ìfẹ́ ti níbẹ̀ ti ń bẹ lára yìí ọlọ́run fura yóò sọ di agbára ọlọ́run sọ di agbára tó wọ́n lè hà. Ah, irú ìwé rẹ̀ nítorí gbọ́ yé ti ni pé kọ́wà lọ́rù bá àṣà yẹn ni pé ọlọ́run ó jẹ́ kí bá rẹ̀ ṣe lẹ́run yóò tó lágbára sí fún ọ ẹni pé ó tó lẹ bí àárẹ̀ rẹ̀ ó lékún sí i tó àmọ́ ẹni yẹn ìmọ̀ mamman ti mọ ìpínlẹ̀ rẹ̀ bí lè sọ̀tà ọ̀rẹ́ mi wọ́n á nìyẹn pé sọ pé àpàlọ́ ẹbí ọ̀pọ̀lọ́wọ́ lọ àìfà nígbà ẹ̀kọ́ wí fún mi ìpínlẹ̀ ilẹ̀ ni yìí kọ́lọ̀ kó ṣe kí ni kò fún ní àlàáfíà nílẹ̀ mo fẹ́ lòdì kí ṣẹ́rẹ́ tí ẹ bá ti mọ ìpínlẹ̀ rẹ̀ tó wá kọ̀ọ̀ kankalẹ̀ tó rújú ìtókìlẹ̀ ló bá gbé sí ìtókìlẹ̀ náà kí ọba àgbè sí na dáàrùsùn tí wọ́n ń ṣe nìyẹn dáàrùsùn lè báyìí àwọn ọ̀rọ̀ dáa bí tí ò lọ́rọ̀ dáa ni àwọ̀ dáa á dáa ọ̀rọ̀ tí ó ní ọ̀rọ̀ dáàrùsùn lè ti báwọn. tẹ̀wọ́ káwọn kan bẹ abániwọ́nà bá àbárí dáa ni wọ́n dáàrùsùn lè rí báwọn. kí ẹ dáhùn tó ní ọrùn ẹ ka àwọn ẹ̀sùn sí lẹ́tẹ̀ tó dáàrùsùn lè rí báwọn. أرسل طلوان جاء وفرش دادا إشاريو بعد تبدوري تيمو بطل الله كلمو عيي موتو بعد تبدوري نيرو أرسل جاء قدوة حسنة قدوة الصالحين أنه قدوة الصالحين وجعشات جمولي الذين يهتدون إلى الحق àwọn jẹ́ ọmọ mọ́ òdodo náà máa ń sáré lọ síbẹ̀ murshiduna ila sirati almustaqim ọmọ ń darí àwọn èèyàn ọmọ ń tọ́ àwọn èèyàn níka síbi ojú ọ̀nà tó tọ́ bisabatihim ala alhaqqi ìdúrórí òdodo ní o ìdúrórí òdodo ló máa fi ń tọ́ àyẹ̀ sọ́nà kìí ṣe jàgídíjàgan wa adam taqallubihim bákan náà wọ́n àwọn èyí yí padà ní pé lágbájá ó ti báyé lọ lágbájá òkòtò rẹ̀ ní ti ẹwà àtìbá ẹwà mi lójú ni lágbájá rẹ̀ ayé ó gbọ́n dà bá gbogbo àwọn bọ́ sí bá ti pẹ́ǹdì ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run ìjọ bá ti ń gbádùn tán lówó ẹ̀sìn ọlọ́run ìjọ lójúmọ́ ṣòkòtò wọn máa dàrú papọ̀ ẹbí náà wọn tábìlẹ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ white káàkiri bí ṣe máa ń rán ní sùtáàkì bàbá àdìpọ̀ lè wọlé sínísìn lè wọ gíní ló dìbò yọ máa lọ yọ lọ ẹgbẹ́ kan wà lókè kan wà lọlẹ̀ ṣòkòtò ní o ṣòkòtò wọn lókè láyè kan wà wá sí lẹ́lẹ̀ kí wọn gbà á ah, yóò ní àná wọn wá jíjá jàdí ẹ̀ lójú tú ẹ̀ máa pé irun máa yọ̀ dàgbà tí máa jọ ìní ìrọ̀rùn ọmọ mi ti ń dúpẹ́ lè hàn lé mà ní o. so ọ̀hánjáwó takọ̀lóbè ọ̀túnrọ̀ ìwé ìwé yí padà wọ̀tẹ̀fọ́sùn aláwòmúrò àkéèdà ọ̀rọ̀ àkéèdà ẹnu ìyapa lórí rẹ̀. وجمع بين العلم والعبادة السلمانيات والنين وهو تمانيات tó ní ìmọ̀ fún tìmọ̀tì náà ẹ̀fọ́ àwọn kẹmẹ́rẹ́ wọn ní ìmọ̀ wọn kò kí wọn wọn ní fẹ́ẹ́ tí wọn ṣe ọba tó dá wọn mọ bàbá kan ó ní ìmọ̀ àmọ́ lẹ́yìn ìrún ọ̀rẹ́ yẹn kò ní kí náà fi dà lẹ́yìn àwọn ìrọ̀mọdọ́rọ̀ kò sí àwọn ìtàtọ̀wà kankan ó rà kí tó ká fún ẹni orí sálùsù náà wàláì ó sì ní ìmọ̀ àti kí ọba tan àyàn jẹ kí ọba tan ẹni jẹ náà ló kù eh, eh. nípa ọmọ ọ̀sán pé wàláì kọ́ra ee ìyẹn gba òní rẹ lẹ́yìn àbúlá náà tí wọ́n ti èèyàn náà fìlà ní ojú lóru náà yẹn fìlà ní o tí èèyàn tọ̀tán tí wọ́n á lóun ojú lóru káwọn tún náà rẹ ní ìbádà ní o ìmọ̀jẹ̀ ń tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lónìí náà wọ̀ ní ìbádà àwọn obìnrin ń ṣe ìbádà tààrà. láti yìí o ọlọ́ọ̀dì obìnrin ṣe ìbádà bẹ́ṣì mọ́ ẹgbẹ́ wọ́n sì tàá jù wọ́n yẹ dùhá nẹ́sìlẹ̀ dùhá obìnrin wọ́n yàn láwọn arúgbó náà lẹ́sọ̀ wọ́n yàn tẹ́sì mọ́ bí àpẹẹrẹ tí wọ́n yàn lọ́kọ̀ nígbà yẹn tilé káwọn ká yí padà ní o àwọn tá a bá ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ká dúpẹ́ fọ́nà ká tún múra sí múra sí ìyẹn wọn lé bàdà ní ìyẹn wọn ká kúrọ̀ àwọn ìyẹn wọn ṣe tìláwà àtikáwò àárọ̀ àtikáwò lọ́lẹ́ ìyẹn múra sí múra ṣe ná òkè ah, náà lẹ́yìn tó rà di ẹ̀yẹ bá gbé báyìí náà á náà lábẹ́ ọ̀gbẹ́wọ̀ yìí ọjọ́ bẹ̀rẹ̀ òbí والعبادة يبقى بمعنى صادنا عز وجل سبحانه وتعالى كاي تجاه àwọn ìròyìn tí ẹ fi máa ń mọ̀ pé onísúnnà lágbájá abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣàfihàn ọ̀rọ̀ fún wa kìí kí ọ̀rọ̀ ọlọ́run gbogbo kan tí kìí mú ọ̀rọ̀ fún yà ọlọ́run ṣàfihàn wa jìnà sí gbogbo ìkan iná jìnà sí àwọn náà رشاد الله وشهد أشهد أن لا إله إلا أنت أستغفرك sáyà ẹgbẹ́ ìpínlẹ̀ ọ̀dọ́ náà tí wọ́n ti kí ẹ̀tọ́ parẹ́ ní kárọ̀ alẹ́ sí ní ọ̀ṣọ́lá ní àwọn ìyàwó mẹ́wàá ní mọ́sílẹ̀ alẹ́sìn ọ̀jọ̀mọ́ ẹ̀yìn àwọn sọ̀rọ̀ Sheikh Suleiman Hamza láti Ìbàdàn àwọn ni a pàdé wọn tọ́kì sọ ẹ bá wa sọ tọ́kì tó ṣe kókó ní kí làkà sọ fún àwọn táwọn الحياة السعيدة بدا سمن جاي يدونو ده بدي غبا يدونو كل يدون القيامة àbíkí nkàlùkù àkámọ̀ pé búùlù yẹn sí máa ń gbáyé ẹ̀rọ dọ̀nà pẹ̀lú ìṣe wàhálà ń ṣe láì ló kí láyé báyìí ìpọ̀ ọ̀nà tí òun fi jẹ ẹni tí ìdùnnú ọ̀gá wọn láyé ẹ̀dá pàdé ká sọ fáwọn èèyàn baraka fi wa kai su teke sai bi àdéhùn tí a ní pé àwọn àdéhùn náà bá lé ọ̀rọ̀ náà. náà ọba ń bèrè lọ sí ẹjì sílẹ̀ tó rọrùn máa wọ́ káàkiri wọn lọ́sùn máa ń bọ́ owó lọ́tọ́ wá ní káàkiri ìgbìmọ̀ àdúgbò àti wọn lẹ̀. Ah. ṣé ìbéèrè yẹn dáa? pípé yẹn rí àwọn ọlọ́sùn nígbà àwọn olóòṣà pípé yẹn lè nà án ní òsùn lára àti pípé yẹn kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ lọ́lọ́ rẹ̀ ṣe rí ẹ̀yà àdìsá lẹ́bi wa tó ní mọ́ra àmì kò mú kàn lẹ́bi ẹ̀ tó bá rí nǹkan tí ó da wọ́n lè bẹ̀ yí ẹni rí owó rẹ̀ yí padà owó rẹ̀ kó fi yí padà òkú láwọn tí tó máa fọwọ́ yí nǹkan padà o àwọn tó fọwọ́ yí nǹkan padà ní ẹtú wá wà ní ipò ẹ̀ ní ẹtú ń jẹ́ aláṣẹ nínú òní tó aláṣẹ nínú òní òun ni wọ́n ti ṣe irú nǹkan bá pé ẹ mú ẹ fún lẹ́gbà àti ó tọ́jú irú yà ní àmọ́ wọ́n ti fi aláṣẹ mọ́lẹ̀ ó nà aláìwọ́ àyẹ̀tì ni ó jìyà ọ̀ ni ó jìyà òfin tọ́pọ̀ ó fúrẹ́yì láti kékeré láti wọ aṣọ ẹ̀sìn wọ́n wọ́n náà fi láti lè lọ jàrà míà wọ́n náà ti fúrẹ́yì láti fa tòkòtò rẹ sókè tó fi láti lọ fi gbọ̀ngbọ̀n rẹ lẹ̀ tẹ́lẹ̀ kò tó bẹ̀ ọ́ nà tẹ́lẹ̀ wọ́n náà fúrẹ́yì láti wọ aṣọ rẹ̀ tó bá tọrọ wọ́n rẹ̀ á pọ̀ déwájú mi mọ́ tó sọ́nà ni tí ó lu àwọn àná àti ọ̀nà yà tó ní bá di àwòlà tó ti ẹ̀dá ìdúró ṣe ni pé tí ẹ bá di ti wá àtúkọ̀ balẹ̀ òmìnira òmìnira òmìnira ẹ̀yà ẹ̀wọ̀n ẹ̀ ń fi kí ní ìlàgbò yìí ti lọ́wọ́ ní àgbogbo jẹ́ lọ́wọ́ yìí kí ni fún rẹ̀ wọ́n ni àgbò ògbólógbò wa alájà ìwọ̀n kí ló dé tẹ̀ ìṣúná ọ̀sán báyìí tí ó ẹnì kò lè sọ pé lóòótọ́ ń bá lóòótọ́ tó wà dìbò à. tó náà lẹ́nu ó kó ara wọn wọ́n yín lámì lẹ́sẹ̀ fẹ́rẹ́ pẹ̀lú lè sẹ́yìn ọ̀rọ̀ lọ́wọ́ bá a sọ ẹni bá a sọ̀rọ̀ tó ọlọ́kùnrin ṣàkóso fún wa. Ṣé ìgbó ṣé ìlú ìpayọ̀ ọgbà ẹ̀yàn kan ní ẹ̀rọ ìgbé òkè? Ẹ̀rọ ìpa tí ó sì máa gbèsè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní oṣù kalẹ̀ oṣù wà náà ni tí òbí yẹn ló wà lọ́wọ́ wà lè kọ́pẹ́rẹ́tì àbí kò lè dì í kó bóṣù àwọn náà lọ kọ́pẹ́rẹ́tì òògùn tí òbí yẹn kí ń bẹ́ẹ̀dì rẹ̀ oṣù kalẹ̀ náà ni máa. Ẹgbẹ́ kan sọ́wọ́ àti ọ̀gá ìbádò pé àwọn àwọn tó máa ń hàn fún obìnrin àbúrú gbogbo àti ìgbéró tó tẹ̀lé láti pé ó ní ẹ̀rí tí tó dá láti máa rẹ̀ kò dáa tí wọ́n tẹ̀lé rẹ̀ sọ́rọ̀ wà rí kò dáa tó ẹni tó wá ti lóyún sọ̀rọ̀ lọ gítà sọ̀rọ̀ sí àbúnáta kò sí ẹ̀rọ ìṣe nìyẹn bákan náà ìyẹn kẹlẹ̀ máa ń ṣàdúrà jẹnẹrálì sọ̀rọ̀ ṣọ́ọ̀rẹ̀ tó ń rí kò sọ̀rọ̀ ṣọ́ ìdí náà أرجوين لا أرقص لا أقدر كل أولين طبعا قلتني أولين أبلتو كأبلتو أولين أولين كنهم يسألون مواني أو أولين كاوين أوكي أكثر إذا أخرج إنتي أولو بجيتوا إلولين وانو تو kíkẹ́ àwọn tó yẹ kán gbàtọ́ yẹ ká mójútó àwọn mójútó orí bẹ̀rẹ̀ orí bẹ̀rẹ̀ ìrọ̀lọ́tún lẹ́rìí làwọn jẹ́ làbí ilé ń kọ́ kí lẹ́bi yàtọ̀ síra wọn ọlọ́pẹ̀ àti oníjẹ́làbí kí lẹ́bi yàtọ̀ ǹgùn awo ọ̀pẹ̀lẹ̀ ìpẹ̀ kankan náà ni sọ ẹ̀yà kò sí ará ọ̀tún láàmútó ni àbí ara àti ara wa ará ọ̀tún láàmútó tó tí àlàyé bá ti rí ara lọ́rin tó bá rí arọ́ ọ̀sùn tó gbọ́tọ̀ ara kò ní dá lóhùn àìyé àwọn èèyàn ètò òye wọn náà ni àkédò òye wọn náà ni ọ̀sùn bí àwọn arọ́ ọ̀sùn ọ̀sùn ṣe kí ni lọ́gbẹ́rẹ́ bí ọ̀rá yé mi bàtọ́ wá ní tẹ̀lé ọkọ̀ ìyá tí òun ò ní ìrẹ́kẹ́kẹ́ padà sọ́tún rẹ̀ àbí tẹ bá wá wò gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìlọrin náà ni wọ́n ẹ̀wù yìí tí wọ́n lọ́dọ̀ ṣe tọ́lọ síbi odò àdágbájọ ní alágbàdo ṣe bọ́ ọmọ kìíní ọmọ ọlọ́rin náà ni kọ́lá àwọn ọmọ ìmáàmù ni kọ́lá àwọn ti tẹ̀ àárí ẹ̀yà àbọ̀kọ́ndòrò kọ́lọ́mọ náà sànú gbogbo àwọn fẹ́ẹ̀ tẹ̀ àbọ̀kọ́ndòrò rí wọn tí wọ́n bá ti bọ́ kìíní kalẹ̀ alẹ́ àwọn ìyá àgbà kan ni ìyá àgbà ni torí pé kí ni níta ti fojú rí ní ìlọ́kọ́lù rọrùn kò ní jọ wọ́n lójú níbi oògùn tí wọ́n wá sí i. mo mẹ́rin kan náà bẹ̀rẹ̀ ọ̀nà ìfẹ́ àárẹ̀ àwọn náà wọ́n náà ń ya ìyàwó ìyá lẹ́sẹ̀. so lápọn ẹjẹ ká mójútó tí ó rọ àwọn ní ilé láti máa ń ṣe kíni àti máa ń kẹ́sọ̀ lòdì táwọn bá ti dáa táwọn lọ́rẹ́ bá ti dáa táwọn dẹ́gbọ̀n táwọn dá gbogbo ẹ̀ mọ̀ àwọn ọ̀sọ̀kọ̀ ò ní rí nǹkan kan lọ́wọ́ wa ẹ̀ wọ́n ládùúgbò wa yìí sẹ́yìn kan ní bàbá onírè òkà kan lè wá ládùúgbò wa yìí kọ́tà bí òkà àkájà rẹ̀ ń gbàgbọ́ ọ̀nà rẹ̀ rẹ̀ bí òkà àkájà ń bò tó kí ló fà àwọn yẹn ti gbọ́ gbọ́ gbọ́ ó ti yí àwọn èèyàn kọ́lọ̀ kó tó sàlékún yíyí òun sí